ǹjẹ́ mo tún kí wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbóhùn mi orúkọ mi ò tí ì yí padà o èmi náà ń Bọ̀dá Délé mi lè sọ pé ẹ fi ọpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ògo mọ̀ ní fọ́kàn Ọlọ́run lókè ọ̀run o <laughs> lẹ́ni ìbáyìí kí la fẹ́ bójú kí la fẹ́ gbéyàwó báyìí níta fẹ́ gbéyàwó lẹ́ni nǹkan tó ti ẹsẹ̀ bọnú ara wọn ni o Hmm, ó wọnú hmm. ara wọn ó rí bákan ẹ rí i pé ní òní oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn máa ń mú mọ́ra wọn láwọn tí ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn kan kàn wá sí pé nǹkan kéékèèké ni o èèyàn fojú kéré rẹ̀ èèyàn bù ú tíntín èèyàn wò pé kò ní ìtumọ̀ kò ṣe kinní kan àìmí èèyàn mọ̀ pé fún bóyá bí ìpayà ni àbí ìbẹ̀rù àbí àmọ́ ìpalára tí ń mú báyàn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 ìwà ọmọ ọlọ́run dẹ́yìn sí o àmọ́ ọlọ́run dẹ́mi sí o olúwa ọlọ́run lódùmarè bàbá tó gidi ni bàbá tó dáa tán ni bàbá tí ò láfiwé tí ò láfijọ ni ọlọ́run lódùmarè ìtẹ́ rẹ̀ báyìí ìtẹ́ rí ọ̀fẹ́ ni torí pé kí ni ìtẹ́ orí ọ̀fẹ́ bíbélì pé ní ìwé Hébérù orí kẹrin ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún òun ní nítorí náà ẹ jẹ́ kí a wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ hmm. ìtẹ́ orí ọ̀fẹ́ mọ̀ ni ojú tọ́pọ̀lọpọ̀ wá fi mọ́ wọ ọlọ́run ojú bàbá burúkú ni ojú bàbá tó yàkà ni pé ẹ bí ìgbà tí ẹ pé ẹ bàbá kan ó kàn ṣàjókòó lọ́rùn ni ó wá kásẹ̀ lẹ́sẹ̀ báyìí ó wá gágò ó wò pé ìwọ ṣẹ̀ ìwọ ṣe kọjá yẹ kí n gbà nǹkan mọ́ lórí irọ́ sì ni irọ́ irọ́ ni bàbá burúkú kọ́ bàbá olúwa ọlọ́run lódùmarè ìwọ gẹ́gẹ́ bí èèyàn ó dẹ̀ mélòó tọmọ rẹ ṣẹ̀ tí ìbá yẹ pé nǹkan mú ọ ẹ mélòó lọmọ rẹ ó ṣẹ̀ ló wà pé kóńdó tó fi fọ́ lórí irú kínú irú kínú ẹ̀rọ bàbá tó dá bàbá wa olúwa ọlọ́run lódùmarè ìtẹ́ rẹ̀ orí ọ̀fẹ́ ni o kèé ṣe ìtẹ́ ìdájọ́ ìyẹn àwọn pẹ́tà ọlọ́run kèé tí ìdìtẹ́ ìdájọ́ báyìí ó dijọ́ tí jésù bá dé ẹ o ìgbà náà nìtẹ́ òun yóò tó di ìtẹ́ ìdájọ́ kò wá ní sí akú ayípadà kúrò nítẹ́ orí ọ̀fẹ́ àwárí ìtẹ́ ìdájọ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ èyí tí orí ọ̀fẹ́ sì ni torí jésù ò tí ì dé òun ló fún èmi àti ẹ ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti ṣe kí ni o láti lọ síwájú ìtẹ́ orí ọ̀fẹ́ ẹ̀yin ìdérí ọ̀fẹ́ nì kèé ṣe tẹ́ ìdájọ́ kankan ní ilé ọwọ́ tá a wà yìí kèé ṣe tẹ́ ìdájọ́ ẹ̀rú àmọ́ ọbẹ̀ lòmíì ẹ̀rú àmọ́ ọbẹ̀ lòmíì ẹ wá mọ́ gbọ́n tó tẹ̀ tí wọ́n sọ o hmm. ẹ ẹ ẹ tí ì rí nǹkan kan ó ní nítorí ó ní nítorí náà ẹ jẹ́ kí a wá síbi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà ǹjẹ́ àgbẹ̀gboyà lọ́nà ni a fi wá síwájú òun torí pé kí ni kì í ṣe ìtẹ́ ìdájọ́ irọ́ ó ní ká wá síwájú ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kéèké bí èyàn àmọ́ bẹ̀rù èyàn ò mọ̀ gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ irọ́ ìnà irọ́ irọ́ wájú ọlọ́run kan lẹ̀ ń lọ ẹ wá ń lọ bóyá ẹ wá fẹ́ gbàdúrà ni àbẹ́ ẹ fẹ́ ṣèpàdé àdúrà kan àbí ẹ fẹ́ ẹ fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ni àbí nǹkan àbẹ́ fẹ́ ṣe àpérò kan ni ẹ wá ń gbọ̀n ẹ wá ń ṣe irọ́ nǹkan nǹkan nǹkan nǹkan ṣe nǹkan ṣe yín iwájú ọlọ́run kọ́ lẹ̀ ń lọ iwájú ọlọ́run kọ́ lẹ̀ ń lọ iwájú ọlọ́run kọ́ àníwájú ọlọ́run ànídìí ọlọ́run torí ọ̀fẹ́ ni ó tún wá <laughs> ó tún wá nígbò tí wàá parí ẹ̀ ó ní àwa pẹ̀lú ìgboyà pẹ̀lú ìgboyà ló ní àwa òun rè ẹ̀ mọ̀ tún mọ̀ pẹ̀lú ìgboyà ni bí bàtà bá wọlé bàbá wa mọ̀ ni kéèyàn fẹ́ wọlé bàbá rẹ̀ nísìn kéèyàn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ rò pé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ bá ń bẹ dáàdì mi eh, irú kíni kéèyàn fẹ́ wọlé bàbá rẹ̀ láì dáràn kó wàá máa bẹ̀rù kó kó máa gbọ̀n irú irú irú <laughs> irú nǹkan burúkú wo nu àà irú kínú irọ́ ó wọ bẹ̀ pẹ̀lú ìgboyà ni ẹkúlé ó sì wọlé jẹ́ bọ́lá ti bọ́lá mọ̀ ti fẹ́ máa wọ́dọ̀ òun ni àti bí gbìyànjú bá fẹ́ wọ bá fẹ́ wọ pálọ̀ rẹ̀ ni bí gbìyànjú bá wọ pálọ̀ rẹ̀ ni ẹ bẹ́ẹ̀ wọlé fúnra yín ni pé ah ilé ńlé mi ilé wa ilé ńlé mi kò sígbà tẹ́lẹ̀ wọlé kò síbi ẹ kò sẹ́nu ọ̀nà tẹ́lẹ̀ bá wọlé ń wè pé ilé ńlé yín bí ọlọ́run ṣe fi awọ́dọ̀ òun nu o ọlọ́run ò àfẹ́ àmọ́ kò fẹ́ àmọ́ gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ afẹ́ wádọ̀ rẹ̀ kò fẹ́ ká mọ̀ bọ̀ pẹ̀lú ìbẹ̀rù bojo kò fẹ́ mọ̀ bọ̀ pẹ̀lú ìjayà kò fẹ́ mọ̀ bọ̀ pẹ̀lú ìpayà kò fẹ́ mọ̀ bọ̀ pẹ̀lú ẹ̀rù síwájú rẹ̀ irọ́ ni irọ́ ni irọ́ ni ẹ mọ̀ jẹ́ já lẹ́yìn lọ ẹ mọ̀ sì jẹ́ po tíì yín àníwájú ọlọ́run iwájú ọlọ́run ọlọ́run fi wá pẹ̀lú sùúrù ni ó fi wá pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ó fi wá pẹ̀lú ìgboyà ẹn láì bẹ̀rù láì ìfòyà láì mọ ọgbọ̀n láì mọ hàn irọ́ bọ́ àló ní àwa bẹ̀ inú ibo lẹ ti rí ìyàn kàbọ̀dà délé àní inú ìwé bẹ́rù níṣẹ́ ìwé bẹ́rù orí kẹrin ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ló gbẹ̀yìn rẹ̀ ó ní nítorí náà ẹ jẹ́ kẹ́ wá síbi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà pẹ̀lú ìgboyà lọ́lọ́run fi wá iwájú òun pẹ̀lú ìgboyà ni ká wá pẹ̀lú ìgboyà ẹ o ká wá pẹ̀lú ìbàlẹ̀ ọkàn ká wá pẹ̀lú ìdẹ̀rùn ntọ́nà ń fẹ́nu o ó ní a wá síbi orí ibi orí ká wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà ká wá wájú òun pẹ̀lú ìgboyà hmm, kí ló tún wá sọ o ó ní kí a lè rí àánú gbà ó tán ó tán ṣé rí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí àwọn ọmọ Ọlọ́run àwọn ọmọ Ọlọ́run kan wọn ì fẹ́ kà bọ́ọ̀kà báyìí gbígbìn ẹ̀bá kàwé ìwé onítàn ni mọ́kànsá kàlà ní fẹ́rẹ́ irọ́ ni irọ́ ni ẹ má wulẹ̀ ẹ má kàféré ẹ fi sùúrù kà ni ẹ sùúrù ni ẹ fi kà e, e, e, àkọ́kọ́ ni pé ìtẹ́ ọlọ́run tẹ̀ láìkókò tá a wà ìtẹ́ orí ọ̀fẹ́ ni o ìtẹ́ orí ọ̀fẹ́ ni lọ́wọ́ tá a wà yìí àti jésù ò tí ì dé ẹ̀ irọ́ kè tí ì dìde ìtàjọ́ torí níta ìmọ̀sí ní ẹni tọ́pọ̀lọpọ̀ wọn wò ní pé ẹ èyí bẹ́ẹ̀ sọ pé olúkúlùkù lè ṣàì farahàn níwájú tẹ́ ìdájọ́ ẹ farahàn igbó lèyìn ó farahàn ńgbà jésù olúwa bá dé ni o ẹ àwọn afarahàn wájú tẹ́ ìdájọ́ ìgbàngàn lèyìn ó farahàn ńgbà jésù bá dé tó ní ìtẹ́ ọlọ́run tó dì tẹ́ ìdájọ́ lọ́wọ́ tá a wà ìtẹ́ orí ọ̀fẹ́ ni jésù èdè báyìí ìtẹ́ orí ọ̀fẹ́ ni ẹ nínú o ó ní pẹ̀lú ìgboyà ó tán káwájú káwá bíi ìtẹ́ ọlọ́run tí è ṣe ìtẹ́ ìdájọ́ tí è ṣe ìtẹ́ ìjìyà tí è ṣe ìtẹ́ ẹ̀tẹ́ hàn irọ́ kì í ṣe ibi tán ti máa wọ̀yàn tán ti máa tẹ̀yàn ibi téèyàn ti máa rí títí máa rí nǹkan gidi gbà ni ẹ o ó wá ní awábẹ̀ pẹ̀lú ìgboyà ìkẹta wá ni pé ó ní kí a lè rí àánú gbà kí lè fẹ́ lọ sí iwájú níbi ìtẹ́ orí ọ̀fẹ́ ọ̀hún ganan àánú la mọ̀ fẹ́ lọ rí gbà ń bẹ̀ àánú lọ́lọ́ ni a wá gbà wájú òun ó ní kí a lè rí àánú gbà ó ní kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ ǹjẹ́ ohun rè báyìí nìsín ta nílò àánú ẹni tó dáràn ni ẹni tó ṣèkọjá àyè ni ẹni tó ní àìlera ni ẹni tó ní kùdìẹ̀kùdìẹ̀ kan ni òun ló nílò àánú ó fún àpẹẹrẹ nìsín ẹni pé ńgbà <laughs> ńgbà wà kékeré ah, ọlọ́run ọba o ọlọ́run ló mọ tán sọ ilé ìwé dé dà ní <laughs> bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti sọ léèwé wọ́n ti sọ di irú ilé ìta lọ́ngbà wà kékeré pátápátápátà wọ́n ti sọ dàbẹ́ irú iléèwé wo ni ná aláàárọ̀ àtọlọ́sàn wọ́n ti sọ léèwé <laughs> di tíjú ọmọ alórí àní gbà wọn téèyàn bá lọ léèwé bí wọ́n wá ṣèdánwò ni àwọn àgbà èsì ìdánwò ǹjẹ́ mọ̀ pé ọmọ tó bá ṣe dáadáa ṣe ní ìmọ̀tẹ́lẹ̀ ku ku ku kú ní ìmọ̀ yẹn kanda kanda kanda kanda kanda kanda kanda tí èdè lé bó kí wọ́n lé gẹ́gẹ́ sàdé fò dìde ńlẹ̀ ni ní ìmọ̀ sàkábà àti ṣe ìdánwò wa tán o èsì ìdánwò rí o ń gbòó ṣe dáadáa ọmọ tó bá ṣe dáadáa nù àmọ́ ọmọ tó bá yẹ pé ó gbà tán ẹ mọ̀ tún mọ̀ gbà tán <laughs> ẹ o ọmọ tó bá ṣe pò kínní látẹ̀yìnwá ẹ rí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ń gbà wà kéke wọ́n bí dáa kó lọ́ọ́lé à lọ́ọ́lé bíi bò wọ́n bí dáa kó lọ́ọ́lé kìí ṣe ayé èsì tọ́mọ òrùpò tí òrùpò tí ó tún máa ṣakọ tí ó tún máa ṣakọ tẹgbẹ́ ńgbẹ́ bá ti dé gan orí oúnjẹ lẹ́sùn bá tí ó máa rẹ́rìn sí irọ́ kò rí bẹ́ẹ̀ ń gbà wà kéke ẹ́yìn tá ń bí ọ o o o ṣe pòtò dáadáa báyìí èyí mọ̀ pa gílọ́gílọ́ ni débi pé èèyàn wá èèyàn wá èèyàn wá rù irọ́ o ọmọ tó bá rù ń gbà ń báyìí òun kọ́ ni ó wálé ká dá wálé yóò máa lọ káàkiri yóò lọ máa yan àwọn ẹlẹ́bẹ̀ pé ẹ ẹ ẹ ìyá wa ẹ dákun ẹ ẹ bá ń bẹ dádì mi ẹ bá ń bẹ dádì mi kí ló mú ọ kí ló ṣe òun ti ṣe agbọ́n àìrọ̀ ẹ á ṣe ìdánwò ni ẹ èsì ìdánwò mi ẹ o tún ti gbà tán o tún ti gbà tán ẹ nìṣó ó yá já lọ o irú ọmọ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ni mọ ni ni ni ni mọ yan ẹlẹ́bẹ̀ kí ló nílò àánú ni àánú ni torí pé kíni ó ti ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó nílò àánú ẹni tó ní kùdìẹ̀kùdìẹ̀ kan ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó jẹ́ aláìpé ẹni tó jẹ́ pé ó jẹ́ aláìyẹ ẹ o ẹni bá ti ṣe kọjá yìí tó jẹ́ aláìpé tó jẹ́ aláìyẹ tàbí tó nílò ìrànlọ́wọ́ fún kankan kan òun ló nílò àánú bíbélì wa sọ ó ní ká wá wájú ó ní ká wá bí ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kí ni ká wá ṣe mẹ́ ó ní ká lè rí àánú gbà ká lè rí àánú gbà ni àánú lọ́lọ́run fẹ́ wá rí gbà o níwájú òun òun ló ṣe ní àfi ìgboyà wá pé ìtẹ́ òun o ìtẹ́ orí ọ̀fẹ́ ni o ló tán ìtẹ́ orí ọ̀fẹ́ ni ǹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ àánú yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ fún àpẹẹrẹ ǹjẹ́ mọ̀ pé ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé ta ló nílò àánú bí ò ṣe ẹni tó ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ mọ̀ ló nílò àánú hmm, oríṣiríṣi ṣe rí àwọn ètò ọjọ́ míì a sì mọ dẹ́rìn pààyàn a mọ dẹ́rìn pààyàn fún àpẹẹrẹ nísìn ǹjẹ́ ẹ pé àwọn ìjọ kan wà ẹ ń dákọ̀ ọjọ́ ẹ ń dákọ̀ ọjọ́ àwọn ìjọ kan tó pé nínú ètò sí wọn tó bá ti ń gbàdúrà báyìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ọpẹ́ àti orin ìyìn ńgbò bá yá wọ́n àbẹ̀rẹ̀ wọ́n àtọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bòdà délé sódà kọ́dà ah bíbélì mọ̀ sọ pé ọlọ́run tí n bá pa ẹ̀ṣẹ̀ mọ́ láàyà mi ọlọ́run kò ní gbóhùn mi ẹyin lóòótọ́ bíbélì sọ bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé àwọn àyípadà kọ̀ọ̀kan ó ní ó ṣe dandan láti wà nínú ètò òsìn ètò òsìn ìjọ àwọn àyípadà kọ̀ọ̀kan wà ǹjẹ́ mọ̀ pé àdó olúwa tí ó wà ní ìwé Matthew ǹjẹ́ mọ̀ pé àwa ìgan kọ́ la ní kò wúlò fáwa yìí bẹ́ẹ̀ ni torí pé kí ni Jésù èkú ń gbà náà Jésù èkú ń gbà náà àdó olúwa kò wúlò fáwa báyìí àwọn ọmọ ọlọ́run ti sìn kò wúlò fún wa àwọn tó wúlò fún wọn làwọn tí ń bẹ lábẹ́ májẹ̀mú láéláé ńgbà Jésù ò tí kù ǹjẹ́ àpé inú àwọn ètò ìsìn ìjọ mi dandan nìkan ka àdúrà olúwa tó máa ti gbàdúrà tán tàbí tó máa ti. <laughs> Ah! ọlọ́run ọba o kò wúlò fún wa mọ́ kò wúlò fún wa mọ́ ìdí ni pé ẹni pé jésù sọ nínú ìwé ìwé Jòhánù ó ní ó ní ohunkóhun tí a bá fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ bàbá ó ní ká béèrè lóko òun kọ́lọ́run lè ṣe kí ni o kó lè bá a ṣe fún wa èyí ni pé jésù kó tó lọ kó tó lọ ó ti sọ fún sọ́wọ́n pé bẹ́ẹ̀ bá fẹ́ gbàdúrà o ló kọ́ mi lẹ́ẹ̀mọ́ gbàdúrà o òun rí báyìí nìsín nínú ìwé ìrere máàkù orí kẹẹ̀ẹ́dógún ẹ rí i pé ẹsẹ̀ tí yóò pa àwọn ẹsẹ̀ mẹ́rin tó parí rẹ̀ ó ní àwọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ lórúkọ mi wọn ò mọ ilé ẹ̀mí èṣù jáde wọn sì mọ fi èdè tuntun sọ̀rọ̀ èyí ni pé lórúkọ jésù lèyìn ó gbàdúrà jésù kọ́ lèyìn ń gbàdúrà sí o ọlọ́run lèyìn ń gbàdúrà sí àmọ́ orúkọ jésù gangan ló jẹ́ bíi àtẹ̀gùn olójẹ́ bíi kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ọ̀run lórúkọ Jésù lèyìn ó gbàdúrà o kí láti ẹ̀sọ́ débẹ̀ ń rí èyí ni pé mímọ àdúrà olúwa òun kò wúlò fáwa báyìí ǹjẹ́ àpé kò sí lórúkọ Jésù nínú àdúrà olúwa ẹni mọ̀ nù o ẹlẹ́ẹ̀kejì ni pé àlàyé ọ̀rọ̀ lásán ni bòdà délé bí àwọn ọmọ yẹn ló sọ pé olùkọ́ni kọ́ wa níbi àti gbàdúrà lóòótọ́ ni àmọ́ àní Jésù èkú ń gbà wọn jésù èkú ń gbọ́n ní ìsìn báyìí nìsìn kò wúlò fáwọn àbáyìí kò wúlò fún wa èyí ni pé inú àwọn ètò ètò òsì ìjọ àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ ní irọ́ irọ́ ẹ mọ̀ dá ẹni tí mo ń fà á o lè díẹ̀ ó lè díẹ̀ èyí ni pé mímọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nínú ètò òsì ìjọ àkínní ọ̀dà kódà ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ni tí gbígbà téèyàn bá sẹ́yàn ni bóyá mo rí sista fẹ̀rọ mo rí sista fẹ̀rọ ní àárọ̀ mo wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn mo wá ṣèèsì tèèyàn mọ́lẹ̀ mo tún fẹ́ èjìká gbá wọn ìyìn mọ̀ ọmọ o ìyìn mọ̀ ọmọ o ó ṣèèsì ni o ìyìn wọn akíyàn pẹ̀lẹ́ mo wá lọ mo wá rò pé a ah, sista fẹ̀rọ ebe ni Monday ẹ bá pàdé ní ilé ẹ̀kọ́ bíbélì ní ìrọ̀lẹ́ ìmọ̀ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ń gbà náà ó wá di ìrọ̀lẹ́ wọ́n á sẹ̀ rí hàn sista fẹ̀rọ sista fẹ̀rọ ẹ kú ìrọ̀lẹ́ o ẹ kú ìrọ̀lẹ́ o ẹ mọ̀ bínú àárọ̀ ẹ dáríjì mi o n ò mọ̀ mọ̀ o ní tí mo ṣe láàárọ̀ ẹ dákun ẹ dáríjì mi n ò mọ̀ mọ̀ ní àpé sista fẹ̀rọ mọ̀ pé ṣé nǹkan ò mú yín báyìí <laughs> èyí ni pé kò mú làákà ìkankan wá kó o ṣẹ̀ṣẹ̀ máa dúró di ìgbà tí ẹ bá dénú sìn kó tó máa tọrọ ọ̀dà bọ̀dà délé téèyàn bá wá ṣẹ̀ téèyàn ò bá mọ̀ nǹkan ẹ̀ ajá pé èso ọmọ ọlọ́run èso ọmọ ọlọ́run torí pé kíni tó wáyé pọ́ ọmọ ọlọ́run ni ọ ni ọgbà bó bá ṣe dẹ́ṣẹ̀ báyìí ó ti mọ̀ pé ó ti dẹ́ṣẹ̀ ṣó yẹ kéèyàn tiẹ̀ mọ dẹ́ṣẹ̀ ni bọ̀dà délé láì mọ̀ mọ̀ ni o pé pé bóyá kéèyàn wá mọ̀ mọ̀ mọ̀ mọ̀ o torí ẹ̀ ni torí ṣe sọ nínú ìwé Jòhánù ẹ̀písítẹ́lì Jòhánù ìkejì ẹ̀písítẹ́lì Jòhánù ẹ̀písítẹ́lì Jòhánù kìíní orí kejì ó ní ẹsẹ̀ kìíní ó sọ ó ní ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí ẹ̀yin ọmọ mi kẹ́yìn kí ó mọ̀ ṣe dẹ́ṣẹ̀ ṣùgbọ́n tí ẹ̀yin bá dẹ́ṣẹ̀ ẹ̀yin ní alágbàwí kan tí ń bẹ ní ọ̀run tá alágbàwí hùn Jésù ni o Jésù ni o ó ní ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí ẹ̀yin ọmọ mi kẹ́yìn kí ó mọ̀ ṣe dẹ́ṣẹ̀ ṣùgbọ́n tí ẹ̀yin bá dẹ́ṣẹ̀ èyí ni pé láì mọ̀ọ́mọ̀ èèyàn lè ṣe èsì dẹ́ṣẹ̀ láì mọ̀ọ́mọ̀ kí ló dé téèyàn ṣe lè ṣe èsì dẹ́ṣẹ̀ àlàyé tá a wà yìí èṣù lọ́lọ́run ní ayé yìí gẹ́gẹ́ bí tí bíbélì sọ nínú ìwé kọ́rìntì kejì orí kẹrin ẹsẹ̀ kẹrin ẹ o bíbélì pé èṣù ní ọmọ ẹ ní aládé ayé yìí ọlọ́run ayé yìí èyí ni pé èṣù ní í ṣe ìṣàkóso lórí ayé yìí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ tá a wà yìí báyìí ọwọ́ rẹ̀ ní ìwé ilé ayé yìí wà ǹjẹ́ sì mọ̀ pé nǹkan kan tó ṣèyàtọ̀ láàrin ayé àtọ̀run òun náà ni ẹ̀ṣẹ̀ èṣù náà sì lẹ̀ṣẹ̀ náà èyí ni pé lọ́run lọ́run kò sí wàhálà ń bẹ láyé ń bí wàhálà ń bẹ ń bí ayé torí bẹ́ẹ̀ nìkan sọ ó ní ègbé ni fún ayé torí ti gbé alẹ́ olùfisùn sínú rẹ̀ èyí ni pé ibi èṣù bá ti wà báyìí ẹ̀ṣẹ̀ ó wà ń bẹ ẹ bá ti fààyè gbà báyìí wàhálà wà ń bẹ ẹ mọ bọ́rọ̀ èṣù ṣe irú ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ òbúkọ ni kódà ká ẹ fi lo ohun ìkunra olóòórùn dídùn fún òbúkọ òbúkọ ó ṣáà sí irun náà ni àlọ́rú èṣù ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ àtàní ẹ̀ bá àgùn àtàlódó ẹ̀bá àlùbátà lọ́lọ́ ẹ̀bá àdánù bílẹ́ndì àbí kí náà pè é yóò ta àtòsà tà náà rẹ̀ àtòtà ni bẹ́ẹ̀ lọ́rọ̀ èṣù ibi ó bá ti wà báyìí ibi ẹ bá ti gbé fàyè gbà báyìí wà ló ṣàdé níbẹ̀ náà ni òbúkọ dé òórùn dé ni àsín dé òórùn dé ni. ìwọ̀n bẹ́ẹ̀ nú ayé báyìí wàhálà wà ń bẹ ẹ rí i pé ń gbọ́ gòkè rí ọ̀run gẹ́gẹ́ bó ṣe sọ pé òun ó sì gòkè rí ọ̀run òun ó gbé ìtẹ́ òun ga ju gbogbo ẹ ju ìtẹ́ olú ọlọ́run lódùmarè lọ gbogbo ẹ rí i pé ń gbọ́ sí ìdọ́run náà ibi ìsọ pé ìjà bẹ̀rẹ̀ lọ́run náà àní bí ó bá ti wà báyìí wàhálà wà ń bẹ náà èyí ni pé èṣù èṣù oníṣìṣàkóso ilé ayé yìí ó ń lẹ̀ṣẹ̀ ṣe wà ó ní wàhálà ṣe wà ó ní dàrúdàpọ̀ ṣe wà ó lẹ́sẹ̀ rí i pé ẹlòmíì kan hùwà kan jákujàku láì mọ̀ọ́mọ̀ọ́ ẹlòmíì ò sì hùwà kan rádaràda tó yẹ pé òun ó sì mọ̀ọ́mọ̀ ni èyí ni pé iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù nu iṣẹ́ èṣù iṣẹ́ èṣù nu èyí ni pé láì mọ̀ọ́mọ̀ oníbíbélì yìí máa ń sọ nínú ìwé johannu ìwé ẹ̀písẹ́lì johannu kínní orí kejì ẹsẹ̀ kínní ó ní ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín ẹ̀yin ọmọ mi kẹ́yìn kí ó má ṣe dẹ́ṣẹ̀ ṣùgbọ́n tí ẹ̀yin bá dẹ́ṣẹ̀ ẹ̀yin ní alágbàwí kan tí ń bẹ lọ́run èyí ni pé first john two one ẹni pé láì mọ̀ọ́mọ̀ èèyàn lè ṣe èsì dẹ́ṣẹ̀ ẹ o láì mọ̀ọ́mọ̀ ni o téèyàn bá wá ṣe èsì dẹ́ṣẹ̀ o àti lálágbàwí kan ti ń bẹ lọ́rùn kí wọ́n ní ó yẹ kéèyàn wá ṣe o kéèyàn pé olúwa dáríjì mi o ọlọ́run dáríjì mi ǹjẹ́ ọgbà tó bá ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì ti tán náà ó ti dáríjì yàn náà nù ó ti gbàgbé ẹ̀ nù ó dáa ń gbé ẹ̀ńtẹ́ ẹ̀ṣẹ̀ ọgbà tẹ́ ẹ̀ṣẹ̀ ẹ ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ó ti dáríjì o ó ti gbàgbé ẹ̀ ó wá di ìrọ̀lẹ́ àbódalẹ́ ẹ tí ní ẹ ẹ ẹ tí mo ṣe láàárọ̀ ẹ wá dáríjì mi ṣe àgbẹ̀ èèyàn ni inú inú inú lè bí a ah, ṣé nǹkan ò mú yín ni gíní kan gíní akíndélé àmọ́ ọlọ́run pọ̀ láàánú ń dẹ́ràn pé tẹ́ bá mọ tí kinní wa máa ń fà bá mọ aburú tí kó o dẹ́ṣẹ̀ kó o ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó o tún ọmọ sọ pé ẹ olúwa dáríjì mi o ọlọ́run dáríjì mi o ó wá chọ́ọ̀chì ni o ó tún wọ́n ní ẹ olúwa mi o ọlọ́run dáríjì mi o njem hàn pé ntí mo fà ni pé nínú ìṣẹ̀dá èèyàn lọ́hùn nínú lọ́hùn èyí ò rẹ̀ bí èyí ò rẹ̀ bí ọgbà tó bá sì ti ní mò ń àní tí èèyàn bá tí èèyàn bá ń ríra rẹ̀ bí ẹlẹ́ṣẹ̀ àwọn kan kéékèèké kan tí èèyàn ò kà kún àwọn kan kéékèèké kan tó pé èèyàn ò fojú sí èèyàn èèyàn èèyàn ò fiyè sí hàn èèyàn èèyàn ò pé ẹbí hmm, nǹkan lásán ni ẹbí kìíní nǹkan lásán ni aburú tí mo ń fà pọ̀ ṣé ẹ rí i pé dandan ni kí ètò ìsìn kí àwọn àyípadà kọ̀ọ̀kan bá báyìí kẹ mọ tọrọ dàrí jẹsẹ ẹ dàrí jìnnà ẹlòmíì ò tiẹ̀ tí wọ́n á bọ̀rọ̀ jẹ ẹsẹ̀ bàbá ẹsẹ̀ kọ̀kọ̀ ẹsẹ̀ tó ń mọ̀ mọ̀ ẹsẹ̀ tó ń wò mọ̀ mọ̀ kí ló kàn. aláwọ̀ mi ò sùn ọmọ wíra dáradára wọ́n mọ̀ ní ẹ ẹyìn tí ń sí ọ yìí ẹsẹ̀ àwọn baba ńlá rẹ ni ẹsẹ̀ kìnnìkan ni nǹkan ń ṣe ẹlòmíì àìlóye ní ìdọ̀ ọ̀pọ̀lọpọ̀ láàmú kí ló kan ìwọ pẹ̀lú ẹsẹ̀ àwọn baba baba rẹ gíni ẹyìn bíbélì sọ pé àwọn bẹ̀ ẹ̀ṣẹ̀ ìrìnà kìnnìwò láti ìran kìíní dé ìran kẹrin ntí ngbà ngbà lọ́wọ́ tiẹ̀ tí wọ́n á tún tí ó wà sọ ẹ mọ̀ gbọ́ àwọn kan mọ̀ sọ pé ẹ ebi lè sọ wípé àwọn baba jẹ èso àjàrà èyí sì kan àwọn ọmọ ngbà wà ya bẹ́ẹ̀ ni inú májẹ̀mú lára kan náà bẹ́ẹ̀ ni sọ pé a kì yóò sì pa òwe yìí ní Ísírẹ́lì mọ́ pé àwọn baba jẹ èso àjàrà èyí sì kan àwọn ọmọ eléyìí ló wà ní ìbámu pẹ̀lú ẹsẹ̀ ọ̀rọ̀ náà tó sọ wípé olúkúlùkù yóò ru àìṣedédé rẹ̀ èyí ni pé ẹ̀ṣẹ̀ àwọn bàbá mi ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá mi olúwa dáríjì mi nǹkan ń sí ọ nǹkan ń sí ọ bọ̀dà délé kílẹ̀ tẹ kílẹ̀ tẹ kílẹ̀ tẹ ṣe pé báwọn ṣé nǹkan wà mọ̀ sí ọ báwọn òun rè bẹ́ẹ̀ nísìn kí wọ́n sọ pé olúwa dáríjì àwọn bàbá mi ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ni ó dà òun rè báyìí ẹ̀ pé ẹ wà ìdáríjì ẹ̀ṣẹ̀ ni pé kán da kán dárí ẹ̀ṣẹ̀ jìyàn àbíbò kán pa àṣìṣe èèyàn rẹ̀ ẹ wá máa wo bíbélì sọ nínú ìwé Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kọkàn ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ó ní níwọ̀n gbàtà ti fi lélẹ̀ fún ènìyàn láti kú ní ẹ̀kan ṣoṣo lẹ́yìn yìí ìdájọ́ ó dáa ẹni tó ti kú ní ìsìn tó ti gbàdájọ́ rẹ̀ ẹ wá máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá mi ẹ̀ṣẹ̀ bàbá bàbá bàbá mi ẹ̀ṣẹ̀ bàbá bàbá bàbá bàbá mi ẹ̀ṣẹ̀ yá yá yá yá yá mi ó wá ní kọ́lọ́ ọmọ ìdáríjì wọn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ń bá ṣẹ̀ gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan ọmọ tó bá ti gbà á tán tó yẹ pé ó ti rúpò nínú ìdánwò ní ayé ìgbà ní ayé ìgbà táwọn àkékè ṣe àpé mo ní kò lè dá lọ lé yóò lọ mọ yan ẹlẹ́bẹ̀ ni tán lọ mọ bá a bẹ̀bẹ̀ ṣe àpé ìtumọ̀ ẹ̀bẹ̀ ń ni pé àwọn tí ń bá dì rẹ̀ bẹ̀ ìtumọ̀ ni pé kán fojú fo ẹ̀ṣẹ̀ rẹ̀ dá kán fa àyè ìgbà kán fi ilẹ̀ ńgbẹ̀ wọn sọ pé olúwa ẹ̀ṣẹ̀ bàbá mi ẹ̀ṣẹ̀ bàbá bàbá mi ẹ̀ṣẹ̀ yá mi olúwa dáríjì olúwa dáríjì ń tó ń sọ ni pé kọ́lọ́hún o kó lọ dáríjì ẹ̀ṣẹ̀ àwọn títí ń bẹ ní ọ̀run àpáàdì o ẹ kó wá mú wọn kúrò ní ọ̀run àpáàdì o kó wá fi wọn sínú paradísì ṣé ẹ rí pé nǹkan nǹkan nǹkan ẹ rí pé nǹkan so ń tì bá wọn irọ́ ni irọ́ ni kò sí nǹkan tó kàn pẹ̀lú pé kínní ah, ìhàn irọ́ èyí ni pé mímọ́ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo ògbà ntí máa ń fà ntí ò dáa ntí mọ́ fà ntí ò dání o ṣe kẹ́kẹ́ mọ́ wá church mi ni alẹ́ lèmi ti ẹlòmí tẹ́lòmí bá ń ṣe tí bá ń líìdì àdúrà báyìí ìdáríjẹ́sẹ̀ àdúrà ìdáríjẹ́sẹ̀ wọ́n lè gbà lẹ́ẹ̀mẹ́fà nìkéne ẹgbàá lẹ́ẹ̀kan gan-an ó ntí ń fà nínú ẹ̀mí èèyàn kékeré kọ́ àní ọmọ ọlọ́run ọgbà tó bá ti ṣèèsì dẹ́sẹ̀ báyìí láì mọ̀ọ́mọ̀ ní tó tọ́ ojú pé olúwa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lójú ẹsẹ̀ ọlọ́run sì ti dáríjì ó ti tán kì í wáyé pé kó tó wá dé ó wá dé ó wá dé ṣọ́ọ̀ṣì olúwa dáríjì mi àádọ́ra ẹ tó wá náà irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ bí ìgbà ní ti máa ń fà nínú ẹ̀mí èèyàn kò ju pé ojú bí ìgbà tójú bá ń tì yàn ẹ̀hẹ́n ẹ rí i pé ẹ̀mí ẹni tójú bá ń tì kò ní lè ṣe bó ṣe yẹ kó ṣe èyí ni pé èyí ni pé nígbà tí o bá ń tọrọ tó ti tọrọ ìdájọ́ ẹ̀ṣẹ̀ tó tún wá ń tún àdúrà ń gbà tó tún ah, ìtú tó èyí ni pé ó mọ̀ ríra rẹ bí ẹlẹ́ṣẹ̀ tó bá ti ń ríra rẹ bí ẹ̀mí mọ̀ lọ pé ah, ẹlẹ́ṣẹ̀ lòun o òun o pé o nǹkan ń ṣe wọ́n àìlóye náà ni torí bẹ́ẹ̀ lè sọ ó ní ọlọ́run ó ní ọlọ́run ti fi wá ṣe òdodo rẹ̀ nínú kristi jésù ní tí bíbélì sọ nù òdodo ọlọ́run ni ọ́ nínú kristi jésù ọlọ́run ti ah, fi ọ́ sòdodo rẹ̀ nínú Kristi Jésù mọ̀ pé èyí ṣẹlẹ́sẹ̀ mọ̀ ẹni à ẹlẹ́sẹ̀ làwọn o aláìpé làwọn o aláìyẹ làwọn o ẹ̀mí rẹ ò ń di ẹ̀mí rẹ ò ń di ìgbèkùn ni tí o bá ti ń ríra rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́sẹ̀ ò ń fi ẹ̀mí rẹ ò ń fi sí abẹ́ ìsìn ìrú ẹ̀ṣẹ̀ ni ò ń fi ẹ̀mí rẹ ò ń fi sí abẹ́ ìgbèkùn ẹ̀ṣẹ̀ ni òun ló fà tó fi jẹ́ pé àlùwà ò gbà olóòtú tó jẹ́ pé tí wàhálà kan ó bá ṣẹlẹ̀ báyìí ò ní kọ́kọ́ mọ̀ nínú ẹ̀mí rẹ lọ́hùn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 ọlọ́run gan ò fẹ́ kéèyàn tòṣì ọlọ́run gan ò fẹ́ kéèyàn rí wàhálà ọlọ́run ò fẹ́ àdáàmú ó ní ká lè rí orí ọ̀fẹ́ láti máa ran ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ èyí ni pé ọlọ́run ò fẹ́ kí nǹkan wá ṣẹlẹ̀ kó wá bọ́ orí ìrẹ́ ọlọ́run ò fẹ́ bá wọn ọlọ́run ò fẹ́ bá wọn ìgbẹ́kalẹ̀ ọlọ́run kan hàn ìgbẹ́kalẹ̀ ọlọ́run kan ìgbẹ́kalẹ̀ ọlọ́run ni pé rìn dáadáa kó o rí nǹkan dáadáa tí wàhálà bá wá ṣẹ̀ṣì ṣẹlẹ̀ kó o rí ojútùú sí lójú ọjọ́ kíákíá gbàm ó tán ìtọ́lọ́nfẹ́nu ìgbẹ́kalẹ̀ ọlọ́run nu ọlọ́run wulẹ̀ fẹ́ àní wàhálà rárá tẹ́lẹ̀ àmọ́ nígbà ti wà nílé ayé òun gangan wàhálà èṣù gangan wàhálà ẹ orésù olóòrí dààmú òun gangan dààmú òun gangan bàbá fòrò èyí ni pé inú ayé la sì wà a sì wà ní inú ayé báyìí tí wàhálà bá wá dé báyìí ẹ̀hẹ̀n ndé yóò wá ṣe ni pé kíákíá ó tọrọ forí ọ̀fẹ́ ni yóò sì bọ̀ kíákíá bọ́lọ̀ ti ṣe nù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá wá mọ̀ ṣe báyìí wọ́n mọ̀ ah ọlọ́run ọba o ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ah ah bíbélì sọ nínú ìwé ìwé kọ́rìntì kejì orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún second corinthians five seventeen ó ní bí ẹnikẹ́ni bá ń bẹ nínú kristi jésù ó ní ó ti di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n di titun kí ló di tuntun ẹ̀mí èèyàn ìṣẹ̀dá èèyàn nínú lọ́hùn ó ti ní ìyípadà kúrò ní kúrò ní ti tèṣù ó ti di tọ́lọ̀ ìṣẹ̀dá èèyàn ó dàbí ìgbà tí wọ́n bá ṣiṣẹ́ abẹ fún èèyàn ni o ẹni tó ti mumú kú mu tó ti jẹjẹkújẹ tí ẹ̀dọ̀ rẹ̀ kíndìnrín rẹ̀ ò jẹ tí kíndìnrín rẹ̀ ti wá bàjẹ́ tí ò dáa mọ́ ẹni tí kíndìnrín rẹ̀ ti bàjẹ́ nígbà tó máa ṣiṣẹ́ abẹ fún ni táwọn ayọ kíndìnrín ibẹ̀ kú tá fi kíndìnrín mi sí ah tí máa ń padà tí máa wà mẹ́ mo máa ń pe àwọn ọmọ mi tó màmá ní ẹ wá wò ó ẹ wo kíndìnrín adìẹ bó ti rí o bó ṣe yẹ kí kíndìnrín èèyàn náà ríre o ẹ̀yin ó mukú mu ẹ̀yin ó ń jẹkújẹ kíndìnrín yín kò lè rí báyìí o ẹ̀rá burú ẹ̀hẹ̀n ẹ̀rá burú tẹ̀ mú bára yín èyí ni pé nígbà tí èèyàn bá di tó bá jísìn olú àtòrí gbàlá rẹ̀ èèyàn ti ní ìyípadà ṣẹ̀dá ẹ̀mí èèyàn ó ti wá di tuntun èèyàn ti lẹ́mí ọlọ́run tuntun rán gbígbọ̀n yẹn bá ní gbígbọ̀n yẹn bá gba pàǹdà lọ́wọ́ èèyàn tó wá fún yàn góòlù ẹni tán fún góòlù tó rárá máa lo góòlù kó máa tọ́jú ẹ̀ pamọ́ tó bá ti fẹ́ sùn kó kó kó tún á lọ mú kó níjọba tó fẹ́ lò kó tún lọ mú jáde kó máa fi ṣọ̀ṣọ́ tí wọ́n á fi wẹ̀ tí fi ń pọnmi tí fi ń ṣiṣẹ́ tí ń ṣe bóyá bíríkìlà ni tí ń rẹ́lé lọ ó sì lo góòlù síbẹ̀ǹtì ń ta sí ẹrọ̀fọ̀ ń ta sí yanrìn ń ta sí omi ń ta sí òkúta ń ha kí ni ó padà ṣe góòlù náà góòlù wọn bàjẹ́ ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mímọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nínú ìjọ ení ẹlẹ́ẹ̀kejì mímọ́ ríra rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ o ní aburú tí máa ń fàbá ẹ̀mí èèyàn bọ̀dàdé lè ṣe bẹ́ẹ̀ mi tán àfin mi ni kèémọ̀ iṣẹ́ mi tó fi mímọ̀ lèmi sọ àníwọ̀ gangan ẹ mẹ́wàá pé mo sọ fún wa pé èèyàn gangan kọ́ yìí inú gangan lèèyàn wa ẹ̀mí èèyàn gangan òun gangan lè yàn aburú tí èèyàn mọ bẹ́ẹ̀ bá wọn bá ti jẹ́ pé gbogbo ìgbà ló fi ń rìn àyájá gbígbé ẹlẹ́ṣẹ̀ ni mí o aláìpé ni mí o aláìyẹ ni mí o kíní kan ni mí o ẹ̀yin bí wòlíì wòlíì Jeremáyà sọ bẹ́ẹ̀ pé èmi aláìmọ̀ ètè ẹ̀mí yìí ò Jeremáyà ṣé Jeremáyà gba Jésù ni Jeremáyà ò gba Jésù Jeremáyà ò ní Jésù ìfàmì ọ̀ràn tí ìfàmì ọ̀ràn tí ń bẹ lórí Jeremáyà ìfàmì ọ̀ràn ìmọ̀ ìmọ̀ dìgbà sí wa ni látòkè ni ìfẹ̀míràn torí nìkan lòun ni, àwa ní nínú àwa ní ìfẹ̀míràn tí wọ́n pín sí méjì a ní ìfẹ̀míràn tí ń gbé ní wa láti inú wa a ní ìfẹ̀míràn láti òkè wa àmọ́ àwọn èèyàn lábẹ́ májẹ̀mú láíláí ìfẹ̀míràn àtòkè wa ni kò wẹ́ sí ìdúró lórí wọn ìmọ̀ ń dìgbà sí wa ni. Hmm, ìmọ̀ ń dìgbà sí wa ni ìfẹ̀míràn tiwọn àmọ́ wa ní ìsìn ìfẹ̀míràn tiwa a ní nínú bẹ́ẹ̀ ni bí tiwa ti jẹ́ nù àwọn olójẹ́ kó lè kóun lè mọ̀ sọ pé òun aláìmọ̀ ètè òun aláìyẹ̀yì olójẹ́ káwọn lè mọ̀ sọ onírúurú nǹkan fún ara wọn àti bá ara wọn àmọ́ ọmọ ọlọ́run là wá àwa ti ní jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa àwa ń bẹ nú agboolé ọmọ à ń bẹ nú agboolé ọlọ́run kò sí ìyùn lọ́dọ̀ tí a yé e ríra rẹ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ wọ́n mọ̀ fi gbogbo pàtó pé èmi ẹlẹ́ṣẹ̀ èmi aláìpé èmi aláìmọ̀ ètè èmi aláìyẹ èmi irọ́ irọ́ irọ́ aburú tí nǹkan máa mú tí máa tí máa fà ẹ̀mí èèyàn ni máa mú bá ẹ̀mí èèyàn ni máa mú bá ó wá fẹ́ gbàdúrà ẹlò ẹ ó ti ṣe ó ti ṣe kọjá yè ní àárọ̀ ní gbogbo ọ̀sán àbí lópin ọ̀sẹ̀ ó wà dúndùn pé ó wà wá ṣọ́ọ̀ṣì tó bá dé ṣọ́ọ̀ṣì o ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ o ọlọ́run ìgbà yẹn lọ́lọ́run tó dáríjì ọ nǹkan ń ṣe ọ nǹkan ń ṣe ọ aburú tí nǹkan máa ń mú bá ẹ̀mí èèyàn ó mo ti sọ fún wa o aburú tí máa ń mú bẹ́ẹ̀ mìíràn àní tó o bá ti ṣẹ̀ báyìí ètò ọlọ́run ni pé tó o bá ti ṣẹ̀ láì mọ̀mọ́ ẹ ti ẹ̀já sí bíbélì síbẹ̀ gan-an ìwé ẹ̀písítẹ́lì johannu ẹ̀písítẹ́lì johannu àkọ́kọ́ ẹ̀písítẹ́lì hmm. johannu àkọ́kọ́ òun orí kejì ẹ̀písítẹ́lì johannu ńlá kàkà tó kan juda lẹ́yìn juda nìkan ìwé ìfihàn. two ayi second john one jare eh, second john jare. Mm. òun rè jàre first john two one first john jàre first john two one ó ní ẹ̀yin ọmọ mi ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín kí ẹ̀yin má bàa dẹ́ṣẹ̀ bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀ àwa ní alágbàwé lọ́dọ̀ baba jésù kristi olódodo <laughs> ṣé ó tán báyìí ṣé ó tán báyìí tẹ tẹ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìrẹ̀ bí ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ lòun òun ò pé òun ò yẹ mọ̀ dira rẹ̀ ń gbé kan mọ̀ dira rẹ̀ ń gbé kan mo ti sọ fún wa aburú ni máa ń fà bá ẹ̀mí èèyàn aburú ni máa ń fà bá ẹ̀mí èèyàn nínú lọ́hùn tó bá jẹ́ pé gbogbo wà ní wọ́n fi ríra rẹ̀ bí ẹlẹ́ṣẹ̀ ẹ̀ nínú wọ́n jẹ́ pé ẹgbẹ́ ìwọ máa ń dòǹdò pé tabadé chọ́ọ̀chì dáhà tọrọ dárí díẹ̀ ṣẹ̀ nǹkan ń fi ọ́ kó bára rẹ̀ nínú lọ́hùn èyí ni pé tí èèyàn bá ń dúró ń dúró pé ó dìgbà tó ń bá dé chọ́ọ̀chì kó n tó tọrọ ọ̀dàrí díẹ̀ ṣẹ̀ ó dìgbà ẹni téèyàn bá ń ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ bí ẹni tí ò pé bí ẹni tí ò yẹ ó dàbí ìgbà tí èèyàn bá mú ẹ̀mí rẹ̀ tí ń dè ní okùn tí ń dè ní ìgbèkùn tí ń dè ní ìgbèkùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí pé kí ni ọgbà tó bá ti ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ yóò mọ ara ẹ̀mí rẹ̀ yóò mọ ara ẹ̀mí rẹ̀ nínú náà kò ní lè na kánà yẹ kò ní lè ṣe bó ti tọ́ àti bó ti yẹ bí ìgbà téèyàn bá ṣẹ̀ ni láti alágbájá ó ti wùwà tí ò dáṣà pé ojú ó tí yàn ojú ó tí yàn ọmọ ń gbọ́dọ̀ kan pé olúwa mọ̀jà gbèrè ìtìjú ẹ má gbèrè ìtìjú gbangba ah, ẹsẹ̀ rẹ̀ ó kọ́lẹ̀ ojú inú rẹ̀ ó bàjẹ́ inú rẹ̀ ò ní dùn àní jésè tó plantis nígbà tí ọlọ́run mú lọ sọ́run ó sàn gan kan tó pa mí lẹ́nu ó nígbà ó ní òun ti rí àwọn èèyàn ó lóun bá rí jóná ah bàbá èrè ẹ ẹ ẹ dúró bá wọn ó ní ah, nígbà ọlọ́run aràn yín ní ní neve tẹ́ wà ń lọ jópa kí lẹ̀ ń wá kí kí lẹ́ tẹ̀ fẹ́ lọ náà ó ní kò sọ̀rọ̀ o ó ní òdòun lóhùn ó ní àmọ́ ní ìwo ojú rẹ̀ ó ní òun rí bí ẹni pé ojú tì í inú rẹ̀ ò dùn kò fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan òun inú rẹ̀ bàjẹ́ wọn á rò pé kò sí èèyàn kan tán máa sọ̀rọ̀ nípa bóyá ìgbé ayé ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó wù àbí ìwà tí ò da tó wù gbà kan rí tó jẹ́ nǹkan ìtìjú ká máa béèrè lọ́wọ́ rẹ̀ ṣe pé kò sí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ tínú rẹ̀ ó dùn láti láti sọ̀rọ̀ pẹ̀. ó lóun wojú rẹ̀ ó ní òdòdó lóhun ó ní àmọ́ òun wojú rẹ̀ ó ní pé inú rẹ̀ ò dùn ọkàn rẹ̀ bàjẹ́ kò fẹ́ sọ́n pẹ̀ rárá. ẹ o bẹ́ẹ̀ gẹ́gẹ́ o ní nígbà tí ènìyàn bá ń ríra rẹ̀ bí ẹlẹ́ṣẹ̀ èmi ẹlẹ́ṣẹ̀ èmi aláìpé èmi aláìyẹ lóòótọ́ ni wòlíì dáfídì náà sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ò ní jésù sẹ́ ẹ̀ wòlíì dáfídì ò ní jésù kò ní jésù ẹ̀ wòlíì jeremáyà kò ní gèdèǹgbà náà àwọn ò ní jésù gbogbo ìwà tó yẹ pé o mọ ìrìn àlẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbogbo ìgbà ẹlẹ́ṣẹ̀ ni mí o aláìpé ni mí o ẹ̀gbìn náà bóyá ibì kan bẹ́ẹ̀ nu bíbélì bóyá kò sínú bíbélì tiwọn ni àní bíbélì sọ ó ní nítorí tí ọlọ́run ti fi wá ṣe òdodo rẹ̀ nínú Kristi Jésù níwájú Ọlọ́run olódodo ni a olódodo ni a nígbà tó Ọlọ́run rí ọ bí olódodo ó wà mú wọ́wọ́ ń pera rẹ lẹ́lẹ́ṣẹ̀ èmi ẹlẹ́ṣẹ̀ èmi hàn irọ́ irọ́ ẹ̀ náà ni ntí àwọn ntí máa ń pààyàn lẹ́nu àdúrà olúwa bàbá bàbá tí a ní àdúrà ti expire àdúrà olúwa wọn ó ti expire kì í ṣe fáwa mọ́ fún àwọn ará àgbà ni pásítọ̀ ṣebí tí má jẹ̀mú láéláé ò bàlá hmm. ó ní má jẹ ànígbà má jẹ̀mú tuntun láàyè àná hmm. nígbà tó wọ́n sọ pé ní má jẹ̀mú láéláé ò bàlá kò ànígbà má jẹ̀mú tuntun láàyè fáyì nígbà pé má yẹ Matthew dá pé má jẹ̀mú tuntun òun ti wá sọ fún wa eh. nínú Matthew six yẹn. ẹ ṣe nígbà tí Ọlọ́run wa sọ bẹ́ẹ̀ tí Jésù sọ bẹ́ẹ̀ nínú Matthew six Jésù kò tíì kú débi pé yóò jíǹde débi pé yóò ṣe àṣeparí iṣẹ́ ìgbàlá wa kéèkù ńgbà náà àwọn tí ń bá wí ńgbà náà àwọn ará àgbà ni ẹni pé bẹ́ẹ̀ni sọ ó ní ẹni pé Jésù sọ ó ní tí wọ́n bá fọ́ wa tó máa fọ́ èèyàn létí ọ̀tún kó kọ́ tòsí sí ẹ mọ àwọn tí ń bá wí ni àwọn tí wọ́n mọ̀ nípa abọ́ ṣe lẹ́yìn lóko ah, <laughs> ah! ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí kí bóyá wọ́n á rí ẹnìkan o bóyá ọjọ́ bóyá gbọ́mọgbọ́mọ kan náà rí ni o àbí olè kan náà mú ni o ṣé mọ̀ pé téèyàn bá jọmọ Ọlọ́run tó bá jọmọ Ọlọ́run kẹ́ ẹ tó lè sọ pé ẹ mú okò ẹ lẹ̀ lóko yóò nira díẹ̀ yóò nira díẹ̀ àmọ́ àwọn yun tọ́ọ̀gì ni wọ́n ẹ mọ nǹkan tó máa ń ṣe fúnra wọn ni wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ni lágbájá ti sẹ̀ wọ́n bá wọ túrú túrú túrú túrú túrú túrú wọ́n dọ̀dọ̀ àwọn wòlíì wọ́n dọ̀dọ̀ àwọn olórí àlùfáà ó kù ni o òfin Mósè ní ká má ṣe báyìí ó sì ṣe báyìí á pa ni o òfin Mósè ní ká má ṣe báyìí ọkùnrin yìí jìyà o bíbélì ní méjìlá ni ẹgbẹ́ ọmọ aláìgbọràn ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ méjìlá ni ó jẹ́ o ìta gbangba láti ti nà á sì gbaṣọ lára rẹ̀ ni ní tó máa ń ṣe fúnra wọn <laughs> ẹ ti gẹ́ẹ̀tì wọn àwọn èèyàn àwọn ọlọ́kàn líle bá ni nígbà tí gbẹ́ngbà tó ń béèrè lọ́wọ́ Jésù Olúwa pé ẹ nígbà tí ẹ wá ń sọ báyìí nísìn tí èèyàn bá dọ̀rùn nísìn báyìí òun ní báyìí nísìn ẹnìkan nísìn báyìí ó fẹ́ yàwó kan ó wá kú àwọn aṣojú pọ̀ fábùrò rẹ̀ àbúrò rẹ̀ náà kò pẹ́ púpọ̀ náà òun náà tún kú wọ́n tún ṣùpọ̀ lọ́pọ̀ fàbúrò rẹ̀ kẹta òun náà wàá kú téèyàn bá dé ọ̀run olùkọ́ni ìyàwó ta ní jẹ́ Jésù ní lọ́rùn wọn ìgbéyàwó lọ́rùn ó ní àti pé ní àtètèkọ́ṣe ní ìbẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ṣètò ó ní àmọ́ torí líle àyà yín ó ní Mósè sọ yìí pé ẹ ń bá fẹ́ kọ ìyàwó rẹ̀ sílẹ̀ kó lọ mú ìwé ìkọ̀ wá kó lọ gba divorce letter wá ẹ rí i pé Jésù ní ṣẹ̀ṣẹ̀ ń yà pé Mósè ló sọ báyìí Ọlọ́run kan ló sọ báyìí àmọ́ nígbà náà èyàn ò lè mọ ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ ọlọ́run pé òfin gbé ọlọ́run ló sọ báyìí Mósè ló sọ báyìí torí pé kíni nígbà náà aṣojú ọlọ́run ẹyọ kan ló wà Mósè náà sì ni so n tó bá sọ àti tí ọlọ́run bá sọ kò sí yàtọ̀ ẹ lè mọ ìyàtọ̀ láàrin rẹ̀ wọ́n sì dandan nìkan tẹ̀lé òun ló sì jẹ́ pé nínú gbogbo àwọn olùkọ́ bíbélì Pọ́ọ̀lù àpọ́sítélì yàtọ̀ tí Pọ́ọ̀lù àpọ́sítélì bá sọ á sọ pé èyí ni ọ̀rọ̀ olúwa yóò jẹ́ kí wọ́n mọ̀ pé olúwa ló sọ báyìí tó wáyé pọ́ọ̀lù ló sọ̀rọ̀ á sọ pé èmi ìbá yóò ṣe ìyàtọ̀ náà ni pé èmi ìbá fẹ́ yẹn ni pé ìyàtọ̀ wà ń bi èmi ìbá fẹ́ àti pé èyí ni olúwa wí báyìí ni olúwa wí ẹ o jésù ni wọ́n sọ fún mi pé torí líle àyà yín onídìí mọ́yè sọ pé ẹni tó bá fẹ́ kọ ìyàwó rẹ̀ kó ṣe kí ni o kó mú ìwé ìkọ̀ wá ó ti yà á báwọn ìyàtọ̀ ti wó ti fi yàtọ̀ sáàrin méjèèjì ó fi yàtọ̀ sáàrin méjèèjì àmọ́ àwọn ẹ̀rí pé àwọn ẹ̀rí pé jésù sọ ẹ fàlàsì gangan ó ní àmọ́ nítorí líle àyà yín àwọn burú àwọn ọmọ burú Ah! wọ́n lè pọ̀ wọ́n lè pọ̀ kéèyàn mọ sọ́ra wọn pé ah, wọ́n ní ká mọ̀ ṣe báyìí o wọ́n ní ká mọ̀ ṣe kíní kan tó má sì ti ṣẹ̀ báyìí ẹlòmíì sàyè lọ́dọ̀ àwọn eh, àwọn tí ń tẹ yẹlé mo fẹ́ rẹ yẹlé bóyá ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀yà ilé ni ètùtù ẹ̀ṣẹ̀ rẹ̀ mo fẹ́ kí á nílò rẹ yẹlé bóyá mo mú lọ fẹ́ ó di chọ́ọ̀tì ó dọ̀dọ̀ àwọn olórí àlùfáà ó fẹ́ lọ ṣe wẹ̀nu mọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù <laughs> àmọ́ bẹ́sẹ̀ bá dẹ̀ ṣe tóbi sí o ní ó ṣe ìtọ́ka sí ohun èlò tí wọ́n fi ṣe ìrúbọ rẹ̀ lẹ́yìn rí ẹlòmíì yóò fa àgùntàn ó lè fa àgùntàn ẹlòmíì ó jẹ́ pé àgùntàn olóṣù olóṣù mẹ́ta ni ètùtù ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹlòmíì tó pé ẹ̀ṣẹ̀ tó ṣe ẹ̀ṣẹ̀ nǹkan tó burúkú ló ṣe <laughs> nǹkan burúkú ló ṣe ẹ̀rì tí ó fa tí ó fa àgbò lọ́wọ́ ní <laughs> mo mọ́jú tẹ́kì n ó rí ó ṣẹlẹ̀ ẹ bá wò mí ẹ wò mí tẹ́ <laughs> wọn ràn yàn a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run jésù mà ṣe o jésù ló mú gbogbo nǹkan ó parẹ́ dànù dànù ó parẹ́ dànù dànù níwájú ọlọ́run àtiwọ́ tó parọ́ àtiwọ́ tó jalè àtiwọ́ tó búyàn àtiwọ́ tó jẹ́rìí èké ẹjọ́ nǹkan kan náà lẹ́jọ́ ṣe ìyà kan náà lẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run àmọ́ nígbà yẹn ẹ má ṣe tíntín ní báyìí ohun èlò ohun ìrúbọ ẹ̀ṣẹ̀ rẹ̀ tíntín nínà ni. Eh, ẹ má ṣe nǹkan bá yàn pé ah, alágbájá pààyàn ah, ó wulẹ̀ kú ni ah, ó pẹ́ ó ti fi mọ́tò kọlu ẹran ẹlẹ́ran nígbà náà yàtọ̀ sí pé bóyá ó rẹ ẹran mi fún ẹni tó lẹ́ran ó tún ní nǹkan tó ń gò fi ṣètùtù nígbà náà àmọ́ níwájú ọlọ́run nìsín kò sí yàn ara ìtumọ̀ aṣọ òpólè tẹ́ḿpìlì tó fàyà òun kò sí gbojúgbojú kò sí pé èmi ju ìwọ́jú kò sí yẹn mọ́ bákan náà ni wọ́n wájú ọlọ́run bákan náà la rí wájú ọlọ́run èyí ni pé bíbélì sọ nínú ìwé ebéèrù ìwé ebéèrù ni à ń lò lọ o ìwé ebéèrù orí kẹrin o ẹsẹ̀ kẹrìndínlógún hebrew four sixteen ó ní nítorí náà ẹ jẹ́ ká wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ kí ni ìtẹ́ ọlọ́run kìí ṣe ìtẹ́ ìdájọ́ ẹ pásítọ̀ ìbí bíbélì sọ pé olúkúlùkù kò lè ṣe farahàn níwájú ìtẹ́ ìdájọ́ àlọ́ nígbà jésù bá kú ẹ̀ tí jésù bá dé lẹ́ẹ̀kejì ìgbà nìtẹ́ ọlọ́run yóò wá ṣe di ìtẹ́ ìdájọ́ a kò ní ti orí ọ̀fẹ́ àmọ́ ní ìsìn torí pé kíni ikú Jésù òun ló sọ ìtẹ́ Ọlọ́run ló sọ di ìtẹ́ orí ọ̀fẹ́ fún wa ìdí orí ọ̀fẹ́ sì nìtẹ́ Jésù báyìí nìtẹ́ Ọlọ́run báyìí lọ́wọ́ tàwa ìtẹ́ orí ọ̀fẹ́ ni àmọ́ tí Jésù bá ṣe ń dé báyìí ìtẹ́ Ọlọ́run á yí padà kúrò ní ìtẹ́ orí ọ̀fẹ́ á di ìtẹ́ ìdájọ́ bí ènìyàn sọ ó ní kí a ó ní ẹjẹ́ nítorí náà ẹjẹ́ kí a wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà iwájú ẹgbẹ́ ń bọ̀ ní chọ́ọ̀chì kìkìkìkì ẹ wá ń gbọ̀n ẹ wá ń ṣe sákìjokìjo iwájú ọlọ́run kan lẹ̀ ń bọ̀ iwájú ọlọ́run kan lẹ̀ ń bọ̀ àmì ó ní ká wá síwájú ìtẹ́ orí ọ̀fẹ́ ó ní pẹ̀lú ìgboyà ah pásítọ̀ kí ni ìtumọ̀ pẹ̀lú ìgboyà ìtumọ̀ ẹni pé ọlọ́run mo ti ṣẹ̀ o èyí sì mọ̀ọ́mọ̀ ó dáríjì mi náà ni o ìwọ náà o ti ní mi ná ìyìn mọ̀ọ́mọ̀ bó o láti ṣe ó dáríjì mi ṣàpẹ́gboyà nu ẹ tẹ̀sí pé olúwa olúwa dáríjì náà irọ́ bọ́lá ṣe fi òwá kàn ó fi òwá pẹ̀lú gboyà ni pé ọlọ́run ó ti ṣẹlẹ̀ o ìyìn sì mọ̀ọ́mọ́ o ó foríjì mi kí ló wá fẹ́ ṣe o ti ní mi o ti ní mi náà dáríjì mi ṣáà dáríjì mi ìyìn mọ̀ọ́mọ́ ó dá ìyìn mi ṣe bẹ́ẹ̀ mọ́ bọ́lá ṣe fi ẹ̀ka wá nù o ó ní ká wá pẹ̀lú ìgboyà ó ní kí a lè rí àánú gbà tá a nílò àánú ẹlẹ́ṣẹ̀ ni ta ń nílò àánú ẹni tó ṣe kọjá yìí ta ń nílò àánú ẹni tó ní àìlera ta ń nílò àánú aláìpé ta ń nílò àánú aláìyẹ ta ń nílò àánú ẹlẹ́ṣẹ̀ wọ́n ní kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ran ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ arákùnrin àti arábìnrin tí Ọlọ́run pè wá sí láàárọ̀ yìí ni pé ká rí ìtẹ́ Ọlọ́run bí ìtẹ́ oore ọ̀fẹ́ yàtọ̀ sí pé ìtẹ́ ojú ìtẹ́ ìdájọ́ tí a fi ń wò tẹ́lẹ̀ ìtẹ́ orí ọ̀fẹ́ ni ká má wàá sọ pé bí à ń bọ̀ wájú náà wá ń sa kíjokíjo ká wá pẹ̀lú ìgboyà síwájú ọlọ́run torí kí ni pító torí ká lè gbé afẹ́ rà àánú gbà ó ní ká lè rí àánú gbà akásì tún lè rí orí ọ̀fẹ́ gbà ní àti orí ọ̀fẹ́ ìrànilọ́wọ́ ní àkókò tí ó wọ̀ lórúkọ Jésù yóò dára fún ṣé ìbéèrè wà o.